أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى والصلاة والسلام على رسوله المجتبى adúpẹ́ni ọ̀dọ̀ Ọlọ́run atọ́rọ ìkẹ́ àtìgẹ̀ fún anábìwa Muhammad àlékún ìkẹ́ àtìgẹ̀ Ọlọ́run Ọlọ́run bá ní ṣe fún anábìwa Muhammad náà oṣù tí a ṣẹ̀ṣẹ̀ wà nínú rẹ̀ yìí ó ní oṣù Rabi'ul Awwal ọjọ́ alákọ̀ọ́kọ́ nínú oṣù Rabi'ul Awwal oṣù Rabi'ul Awwal nínú oṣù tí a bí anabiwa Muhammad sallallahu alayhi wa sallam tá a bí sílẹ̀ ayé a bí anabi nínú oṣù Rabi'ul Awwal ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí láwọn tọrọ òye oní máa ń ṣe ayẹyẹ ọjọ́ bíi anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ìbéèrè wa ni wípé ǹjọ́ lẹ́tọ̀ọ́ sọ́tọ̀ súnà sọ́bà òfin ọlọ́run mu láti máa ṣe ayẹyẹ ọjọ́ bíi anabi wa sallallahu alayhi wa sallam ní ìwòye sí àwọn ẹ̀rí a rí wípé ìmọ̀ ṣe ọjọ́ bí anabiwa Muhammad sallallahu alayhi wa sallam taba ni a fi òṣùwọ̀n ojú sẹ̀ríà ta ni a fi wò ó bídíà òǹlẹ̀lẹ̀ yìí jẹ́ kí ni ti ń jẹ́ bídíà bídíà ni iṣẹ́ tó ṣe pé anabi ò ṣe àwọn sàbẹ̀ rẹ̀ náà wọn ò ṣì ṣe kọ̀lẹ́tọ̀ láti máa ṣe àjọyọ̀ ọjọ́ bíi anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ìkíní ọjọ́ wo gan ni bíi anabi khilaf ọ̀nbẹ̀lọ́dọ̀ àwọn afa Rabiul Awwal ni oṣù wo ọjọ́ wo oṣù kẹta ọjọ́ kẹsàn-án ọjọ́ karùn-ún ọjọ́ kejìlá ọjọ́ tó ju bẹ́ẹ̀ lọ yẹn ni pé pàtó ọjọ́ tí wọ́n anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ẹnu àwọn afa àti akọ̀tàn ẹnu wọn kò lé lórí. kálọ̀wọ́ ní Rahiqul Makhtum kágbọ́n tí bàbá wa Al-Mubarak Fori ń tọ́ sọ nípa àárín yìí kìí ṣe ọ̀nì túwẹ́ẹ̀fù ètí ń bẹ́ẹ̀ nù làákè ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí kódà tí wọ́n tún fún alọ́lùdélé lórí bídíà òní ìsọjọ́ bíi ànàbì Muhammad sallallahu alayhi wa sallam ìkíní lam yaf'alu nabiyyu sallallahu alayhi wa sallam fi hayati qattun anabi gangan ọ̀sọ́jọ́ bí ara rẹ̀ rí kò dé ní. ẹlẹ́ẹ̀kejì àwọn sọ̀hábà ní ti ká nífẹ̀ẹ́ a lè anabi bí àwọn sàábé ridwanullahi alayhim. ali ọmọ Abi Talib ọlọ́mọba ni yonusi sí i ìgbà tánabi fẹ́ ṣe ali ń lọ wà lórí ibùsùn làwọn kẹfìrí wò pé ń bẹ́ẹ̀ nù lé níjọ́ náà lọ́hùn báwọn kẹfìrí bí wọ́n bá ti pa bí wọ́n ṣe pa nù. No ọfẹmi rẹ ya anabi ya ṣe dindin arábìnrin kan náà wọn sahabiyat ìyẹn rẹ ọkọ ọmọ àbúrò bàbá ìní ogun gbogbo apáta ni a parẹ́ àwọn bò ní wọn ṣàlàyé yàrá ti pilẹ̀ kan ní Madina pé wọ́n ti pa anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ìbànújẹ́ yìí ẹni kọ́ ń bẹ nínú ìyá yìí a pa ṣùgbọ́n anabi ṣe wọ̀lú òun àtàwọn sábẹ́ àárẹ̀ tí kálukú ń sá ni pé anabi dà ìyá yìí náà wà lára àwọn tí ń ṣe anabi dà anabi dà wọ́n ní a ah, ó béèrè àwọn ọmọ rẹ tí a ń lọ sógun bàbá rẹ ọbàkan rẹ ò béèrè wọn ni ó ní a ah, anabi sádà anabi ń bẹ ń sẹ̀mí ó ní ẹjọ́ wọn ra anabi nígbà ọ̀rá anabi kí ni ìyá sọ ó ní kullu musibatin ba'daka ya Rasulullah jàlá lóhùn gbogbo àdánwò tó bá ti lè ṣẹlẹ̀ sẹ́mi o tí ó bá ti lè mẹ́mi ànábì lọ eléyìí ẹsẹ̀ mùsíbà nǹkan kínkínní nǹkan tíntìní lọ́jẹ́ Abubakar Siddiq òun àtànábì mi ni ní àdìjọ lọ sí Madina báni bá wọbi kan òun àti Abubakar ni ó nífẹ̀ẹ́ ànábì jojú ẹ̀ lọ gbogbo owó rẹ̀ pátá ló gbé lẹ́fà ànábì tó ń ti bẹ́ẹ̀ náà ń kọ́ kò bí ànábì àwọn sàábé wọn sọjọ́ bí ànábì léyìí tí ń túmọ̀ sí wípé bó orí bá ń bẹ̀ ń bẹ̀ ni làṣàbákọ̀ náà sahaba ti dàda rí àwọn sàábé ìbá máa ṣe àbábá wọn lórí ẹni. wa kullu khairin fìtìbáyìí man gbogbo ti ń jọ rẹ pátá wọn bẹ́ẹ̀ bí ká máa kọ́ṣe ká máa tẹ̀lé àwọn ẹni ṣáájú nínú àwọn sahabatul kiram aslafuna salihun wa kullu sharrin fiftida'i ma khalaf gbogbo aburú ńlọsọdọ síbi ká máa kọ́sí àwọn tó ṣe wípé wọn yìí ṣe sàábé wọn ò sí ní àwọn asláfù náà salihun ọlọ́run bá subhanahu wa ta'ala nínú ayé al-Qur'an ní suratul Malik alladhi khalaqal mawta wal haya liyabluwakum ayyukum ahsanu amala ọlọ́run ló ń ọlọ́run òun dá ikú òun sì dá iyì ẹni tó kú ọlọ́run dá ẹni tí ń ṣẹ̀mí ọlọ́run ló dá ọlọ́run ṣe bẹ́ẹ̀ li abiluwakum ó fẹ́ fi dán yín wò ni. ayyukum ahsanu amala tálẹ́ǹtì sẹ̀rí ọ̀ dáa jù nínú yín. alfudail ibn iyad ó ní ahsanu amala ó ní akhlasu wa suwabu tálẹ́ǹtì sẹ̀rẹ̀ tí ó ní akhlasu nù jùlọ ta ni ó ṣiṣẹ́ nítorí tọ́lọ́wọ́n bá jùlọ wa asuwabu tálẹ́ǹtì ó ṣiṣẹ́ tí ó tẹ̀lé ànábì tí ó kọ́ ṣe ànábì níbi iṣẹ́ tó ṣe torí pé àwọn ìjọsìn tá à ń ṣe fọlọ́n ìdàkánà khalisan tá a bá ṣe pẹ̀lú ìfọkànsìn tá a ṣe nítorí tọ́lọ́wọ́n bá nìkan ṣoṣo tá a ní ìkìláàsù mbẹ́ walam yakun sawaba tíṣẹ́ntì ò wà níbàámu pẹ̀lú bánàbí ṣe máa ń ṣe é sí yóò wúlò fa lam yuqbal irúṣẹ́ máa ọlọ́wọ́n ò ní tẹ́wọ́ gbà lọ́wọ́ ẹni tó bá ṣe. nídàkejì wọ́n ìdá kánà sawaba bíyàn bá ṣiṣẹ́ tó wà níbàámu síbà níbi ṣiṣẹ́ wọ́n lam yakun khalisan sùmọ́ tí yóò sáfọ̀ mọ́ bẹ́ẹ̀ lam yuqbal bákan náà wọn ò ní tẹ́wọ́ gbà lọ́wọ́ ẹ̀dá wọ́n sawab an yakuna ala sunna wal khalis an yakuna lillah tí a bá pé sẹ́wọ́ wà sọ yìí yẹn ni pé yẹn ṣe níbàámu sí sunna Ànábì Muhammad tí a pé yẹn ṣiṣẹ́ ó wà khalis yẹn ni pé yẹn ṣe nítorí tọ́lọ́wọ́n ọba nìkan ṣoṣo nù gbogbo ń tábà ṣe níjọsìn pátá a ń láti lẹ́kọ̀ọ́ nímọ̀ nípa báwo ni ànẹ́bì ṣe ń ṣe é tàbá màtán káwa náà ká máa wá ṣe bẹ́ẹ̀. wakọ́ra ìgbà tí àfa wa Fudail ibn Iyad tó sọ̀tùmọ̀ àyà ìtàn ọwọ́ àfi àyà mi nù Suratul Kahf ègbèlẹ́gbẹ̀ pé faman kana yarju liqa rabbihi falyamal amalan salihan wàlá yushrik bi'in ba'adati rabbihi ahada ayàtọ̀ kan suratul Kahf faman kana yarju liqa'a rabbihi ẹni tí bá ń páyà ọjọ́ tí ọ̀bọ̀ náà bá rẹ̀ pàdé lẹ́sẹ̀ ògbèjì ẹni tí bá ń páyà ọjọ́ àlùkìyámà tọ́fẹ́ kọjọ́ náà kó san fóun kó dáa fóun kóun ó jèrè kóun wà lára àwọn tí ó ní fáwùzù èrèǹjẹ ọjọ́ náà fàlìyà àmàlà àmàlà sọ́ọ̀lì yẹni pé kọ́ yá ajẹ́ kíṣẹ́ tó wọn ọba ṣe kó wà níbàámu pẹ̀lú sunan nabi wa muhammad sallallahu alayhi wa sallam wala yushrik bi ibadati rabbi ahada kọ́ wa máa mú kankan mọ́rogún pẹ̀lú lọ́hùn kọ́ máa ṣe nítorí ẹni kankan sùnmọ́ nítorí tọ́lọ́hùn kọ́ máa ṣe rí àwọn wàsó mọ́ a kọ́ máa ṣe nítorí ṣe kárí mi ṣe ká gbọ́ mi sùnmọ́ kó ṣe nítorí tọ́lọ́hùn ọba ìtumọ̀ wala yushrik ṣe nítorí tọ́lọ́hùn ọba nìkankan lọ́dọ̀ lọ́wọ́ bàtà àlà. mama aisha radiyallahu anha imam muslim gba àdéhìí kan látọ̀dọ̀ mama aisha òjíṣẹ́ lọ́wọ́ bá sọ pé man amila amalan laysa alayhi amruna fahuwa raddun ẹ̀ ń bá ṣe ìjọsìn kan tó ṣe láti inú ọwọ́ ara rẹ̀ ànábì ọ̀pọ̀ aláṣẹ bó ká ṣe ààrá ṣe máa ṣe ń bẹ̀ látọ̀dọ̀ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam irú ẹni báwọn fahuwa raddun bí iṣẹ́ rẹ̀ ṣe pọ̀ tó bẹ́ẹ̀ náà lọ́wọ́n bó ṣe yí dà ni ó ṣe dalé lórí tí ó da sẹ́wọ̀n tí ó lè má padà tí ò ní gbà lọ́wọ́ rẹ̀. imaamu ahmadu àti imaamu abu dawud àti tirimidhi nínú hadith tí wọ́n gbà wá tí baba wa albani tí wọ́n sọ pé hadith náà ọmọ lálàáfíà pọ̀ wọ́n gba hadith yìí látọ̀dọ̀ Riyad Ribad ibn Sariya kọ́lọ́nkọ́ba nìyọnu sí i anna nabiyya sallallahu alayhi wa sallam kọ́ọ̀n àdìfì yẹn ogun ọ̀là níbi sallallahu alayhi wa sallam anábì bá wa sọ̀rọ̀ níjọ́ kan ó ṣe wáàsí wáàsí táwí ọ̀làgbára pọ̀ débi pé ọkàn wa ọgbọ́n rìrìrìrì ojú wa ó sì bẹ̀rẹ̀ sí ní dà fún omijé àwa nílò òjíṣẹ́ náà ba wáàsí yìí ọjọ́ tẹ̀ ń ti ń dágbére fáyé bó dìgbà ó ṣe tó rí bẹ́ẹ̀ fa ọ̀sìn náà ìrẹ́lọ́wọ́n bá o pa wá láṣẹ nǹkan kan sọ àsọ́ọ̀lẹ̀ àwọn àlámọ̀rí kan fún wa lè tá a dì mọ́ síkán. anabi wa ni innahu man ya'ish minkum fasayara ikhtilafan kathira fa'alaykum bisunnati wa sunnati al-khulafa'i min ba'di addu 'alayha bin-nawajid wa iyyakum wa muhdathatil umur fa inna kulla bid'atin dalalah òjíṣẹ́ náà ọba sallallahu alaihi wasallam anabi ní dájúdájú ẹni tọ́lọ̀ ń bá ní kẹ́mi rì ọ́ jágùn náà yín fasayara ikhtilafan kathira yóò máa rí àwọn ìyapa nínú ẹ̀sìn léyìí tí ó pọ̀ àwọn ojúpọ̀nà tánàbí ìgbà àṣẹ̀sìn àdàdálẹ̀ ọ̀lọ́ ṣúà dáadáa tọ́lọ̀ bá ti á dábàá fàn aleikum bisunnati súnà mi ọ̀dọ̀ wọ̀ yín o ẹ̀dún ní mọ́ ìlànà mi bí mo ṣe ń ṣe níbi ìjọsìn ìjọsìn tí n bá ṣe òǹdíkẹ́ ẹ ṣe ètí n bá ṣe ẹ má ṣe o ètí n bá ṣe ojúpọ̀nà tí n bá gbà ṣe nìkan inú o ti sẹ́. wa sunnatul khulafa'ir rashidin ìlànà àwọn àròlé mẹ́rẹ̀ẹ̀rin tí a jẹ́ olùtọ́ni sọ́nà àwọn tọ́lọ́wọ́n bá tó fi wọ́n mọ̀nà àwọn àlééfà mẹ́rẹ̀ẹ̀rin Abubakar Umar Usman Ali ìlànà wọn náà ẹ tẹ̀lé o. adu alayha bin nawajidhi èrìgì yín ẹ fi gbà mú sínkán wà iyyakum wa muhdathatil umur àwọn ọ̀rọ̀ tí ò ní pìlẹ̀ àwọn àlàfíbọ̀ nínú ẹ̀sìn àwọn ọ̀rọ̀ tí ò ní pìlẹ̀ táwọn èèyàn mú wá tí ń tí ìbọnú ẹ̀sìn ànábì ni ẹ ṣọ́ra fún fa inna kulla bid'atin dalala torí gbogbo àdá dálẹ̀ pátá ànú ni o yẹn ni pé ìmásọjọ́ bíi ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àánú ni torí pànàbí ò ṣe àwọn sàábì ò ṣe àwọn ọkùnrin fáwọrọ ṣìdún wọn ò ṣe tó bá jẹ́ pé orí bá ń bẹ ń bẹ ní lasabaku na ìlàlẹ̀ ìtìfà àlìbì mọ́wọ́lédè sallallahu alayhi wa sallam. abdullahi ibn Mas'ud ọlọ́mùbá ni yọ́nú sí i ó wala tabtadi'un faqad kufaytum ẹ máa tẹ̀lé àwọn tí a ni ẹ tẹ̀lé àwọn sàábì ẹ kọ́ṣe wọn wàlá tẹ̀bùtẹ́dì rún ẹ má lẹ́ẹ̀ mú tuntun wá fàkọ́dí kò fi tún wọ́n ti tó yín bí ẹgbọ́n tí a fẹ́ máa mú wà gbogbo ènìyàn ti ṣàlàyé ló ti wà ńlẹ̀ Imam Malik ọlọ́mùbá ni kẹ́ bàbá wọ́n ní asúnnàtù safinatu Nuh man rakibaha naja wa man takhallafa anha halaka wala yuslihu akhira hadhihi al-ummati ilà bímọ sọlù àbí àwọlùwà Imam Malik ọlọ́mọba nìkẹ́ wọn wọn ní sunna anabi wa Muhammad ìmọ̀ àtẹ̀lé ìlànà anabi wa Muhammad ń tà lè fi wé kó lè bá àyè yín dáadáa bó ṣe pàtàkì tó Safinatu Nuh ó dà gẹ́gẹ́ bí ọkọ̀ ojú omi anabi náà ni aleyhi salatu wa salam màá rọ̀ kí bàá ẹ̀ ń bá gun ọkọ̀ ojú omi ẹ̀ ń gun ọkọ̀ ojú omi pẹ̀lú ànábì náà níjọ́ kìnìún àná nàjà ẹ̀ làwọn ti ń là ọmọ rẹ̀ ńgbà tó sọ fún un pé yaabu na yarka maana ilé ọmọ mi máa bọ̀ wá darapọ̀ mọ́ àánú ọkọ̀ ojú omi má jẹ́ kanú àwọn kèfèrí tí ó parun lọ́jọ́ ni ó ní ah, sàáwì ìlà jábàlẹ̀ ní àǹsí mu ni òkè kátìmẹ́lẹ́ ọ̀kan ibẹ̀ ní lọ ọkọ̀ ojú omi tiẹ̀ ní wàá bá kí ló ṣẹlẹ̀ sọ́mọ wọ́n máa ń ta kọ́láfà ní àhálàkà ẹ̀ ń bẹ́ ilé yapa tí ọ̀wọ́ kọ ojú omi ànábì náà gbogbo àwọn tí wọ́n yapa tí wọ́n ọ̀wọ́ ńjọ́ náà níjọ́ kẹ́ni àná àhálàkà bẹ́ẹ̀ gbogbo ní àparun bẹ́ẹ̀ náà ni súnà níbi wa Muhammad ẹ̀ ń bá ń ṣiṣẹ́ tọ́ súnà tó dì mọ́ súnà níbi wa Muhammad tó bẹ̀rẹ̀ sí ní lò ó tí ń ṣe báadà níbàámu sí bá nàbí ṣe ṣe bó ṣe gbé kalẹ̀ bó ṣe là mọ́lẹ̀ fún wa irú ẹni báwọn nàjà òní ọ̀la o ṣùgbọ́n ẹni tí ó tẹ̀lé súnà níbi wa Muhammad sallallahu alayhi wa sallam onítọ̀wọ́n ọ̀parun ọlọ́mọdé àparun o wàlá yuslihu akhir adìr ọmọ kò sí ní tó lè tún òpin àlìwímà yìí ṣe àfi ntótún ìbẹ̀rẹ̀ rẹ̀ ntótún ṣe ni o yẹnni bí kò sí bá a ṣe lè gbé gbà káfí rojú rí ọlọ́run ìyọnu rẹ̀ tí àìsà táwọn wá fún Islam májídù wa èyí tó ti lọ táfí rí padà kò sọ́nà tá a lè gbà kò sí ní tá a lè ṣe ju ká dì mọ́ súnà níbi wa Muhammad sallallahu alayhi wa sallam lọ. ìkànnì àwọn àfàwà ìyẹn Shah Al-Karmani ọlọ́mbanìkẹ́ ó ní man amara zahirahu bitiba'i sunna wa batinahu bil muraqabati wa tanazzaha an aklil haram lam tukhti lahu firasa wa kana shaa la yukhtim lahu firasa afawa shaa al-Karmani ọlọ́mba nìkẹ́ wọn wọn lè ń tọ́ bá ṣe pé gbogbo gbèsè ayé rẹ̀ pátá ó lò ó bó ṣe pọ̀ tóun òde rẹ̀ ó lò ó ó fi ń tẹ̀lé sunan Ànábì wa Muhammad inú rẹ̀ ó lò ó ó fi ń ṣe mọ̀rọ̀ kábà yẹnni pé ntọ́lọ́wọ́n bọ̀ fẹ́ kò ní í ṣe kọ́mọ òpá nìkan kan òwò ẹ̀mí pé bẹ́ẹ̀ nìkan ọ̀bà rí mi ọlọ́run rí mi ìní fi ń lò. bákan náà tó fọ ẹ̀mí ara rẹ̀ mọ́ kó mi jíjẹ haram irú ẹni báwọn yóò máa ma ti bá ń ṣẹlẹ̀ pẹ̀lú ìmọ́lẹ̀ ètí mi bẹ̀rẹ̀ ara mọ́mìnì. bẹ́ẹ̀ náà làfa ṣá Al-Karmani bẹ́ẹ̀ ni a ṣe rí tí wọ́n bá wo sàkó nǹkan báyìí ọlọ́run àti màá rí bí a ṣe ṣe. ń ta fẹ́ lò ń bẹ́ẹ̀ ni wípé lára àwọn ẹ̀rí etí ń tọ́ka sí pé àníṣe mọ̀lídì ntí ò ní kò ní pìlẹ̀ bídíà ni má bàa wọn sọjọ́ bí ànábì sallallahu alayhi wa sallam nínú rẹ̀ náà tún ní pé àná alẹ́ ìsàlẹ̀ ọjọ́ òbí ń lọ́ndì twelve ọjọ́ kejìlá ní oṣù nínú nínú tàgàgà kò ní torí pé àwọn tíra tó sọ nípa ìtàn Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam hakati ikhtilaf al-mu'arrikhin ìní àmú àìfẹnukò àìgbọ́ra ẹni yé àwọn tí wọ́n sọ̀tàn nípa ọjọ́ bí ànábì ní àmú wá ẹnu wọn ò kò lórí ọjọ́ tá a bá nàbì àwọn kan láàbí lọ́jọ́ kejì nínú oṣù Rabiul Awwal àwọn kan lọ́jọ́ kẹjọ àwọn kan níjọ́ kẹwàá àwọn kan níjọ́ kejìlá jọ́ kẹtàdínlógún jọ́ kejìlélógún wa laysa li ahadi hadhihi al-ara ma yurajjihu ala al-ara ẹni tó pè ní ọ̀ǹdì tù kò lè sọ pọ́jọ́ tòun ńlórin lẹ̀ jù torí pé kò sẹ́rì kankan lórí rẹ̀ bal hisabu al-falaki alladhi yata'assab lahu awla al-muhtafilun bil mawlid bí kò sí pé àwọn tí ń ṣe ọjọ́ òbí lọ́jọ́ kejìlá tí ń ṣe ohun tí ń gbára lé òun náà ní ìṣirò ojú ọ̀run ìràwọ̀ wíwò ìní agbára lé tí wọ́n fi ń ṣọjọ́ bí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n sì gbà wípé nítawọn bá wò níràwọ̀ lójú ọ̀run bí ẹ̀rí èyí tó ṣe wípé kọ̀lẹ́jà ń bá kàn nínú ni yóò ákìlọ̀ àyẹ̀nì yóò mẹ́lẹ̀ fún fi ṣáàrì mọ̀lẹ́dẹ̀ẹ́ àmẹ́lẹ̀ fún yóò wá fi tó àwòtísàn àwòsíkan àṣàrà wakọ̀dé wọlé dàkọ́tà án yóò mẹ́lẹ̀ ìfúnẹ́ẹ̀nì láì sí àníàní ọjọ́ mọ́ndé ńlábí àníbi wa Muhammad sallallahu alayhi wa sallam so kì í wá kọ̀ wá sí ẹ̀rí kankan lórí pé ọjọ́ kejìlá nínú oṣù Rabiul Awwal ni àìgbọ́ra ẹni yé tó lágbára yìí nípa ọjọ́ tàbí ànábì wa Muhammad ẹ̀rí kan ni tó lágbára tí ń ṣe àfihàn tí ń ṣe àfimúlẹ̀ pé ànẹ́nàbíyà sallallahu alayhi wa sallam wa sábàáhó lam yu'ayyiru hadhihi al-munasabata ayé ìtìmáàmù wọ́n ń tọ́ka sí pé àtànábì o àtàwọn sàbẹ̀ wọn àṣàkólé kan ìmọ̀ àsọjọ́ òbí ọjọ́ tàbí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú ẹ̀tọ́ ni wípé anabiyu sallallahu alayhi wa sallam anabi ó jáde láyé fi thani ashar ní ọjọ́ kejìlá nínú oṣù Rabi'il awwal ní ọdún kọkànlá tánàbí ṣe hijira fàádàlì yóò mú lẹ́dí àtàfilónà fi bil mawlidi wa nafsu dhikra wafatihi ajẹ́pọ̀ àwọn tí a ń sọjọ́ bí anabi wa Muhammad sallallahu alayhi wa kì í sọjọ́ bí rẹ̀ ní ẹ̀ ń ṣe wọ́n ń ṣe ayẹyẹ pé àwọn gbẹ̀yìn ọ̀tá àwọn o anabi lọ o torí pé ọjọ́ kejìlá gangan lànàbì jáde láyé sallallahu alayhi wa sallam ọjọ́ ó yẹ ká banújẹ́ ní kí ẹsẹ̀ ọjọ́ kejì ẹsẹ̀ ọjọ́ tó yẹ ká dunnú ọjọ́ tó yẹ ká banújẹ́ pé aa wáyù lọ nkìtọ́ ò ti dé bá wáyù báwọn yẹn bá ń ṣe nǹkan gbà yé anabi sallallahu alayhi wa sallam ẹ̀ ń bá ti sàṣẹṣe lọ́gán ni wáyù tó pé ẹ̀ ń tẹ́ nìkan bá ń ṣe kódà o so ó yẹ ká máa banújẹ́ pé anabi ti lọ kò sí wáyù mà wáyù ọ̀sẹ̀lẹ̀ mọ́ láti sámà nínú an al-ihtifala bil mawalid adatun nasraniyya ìmọ̀ àsọjọ́ bí ànábì ìṣesí àwọn kìrìsìtẹ́nì ni àwọn nasọ́ra ní máa ń sọjọ́ bí jésù wakọ̀dìkọ́n ajẹ́pẹ́ nǹkan sí àwọn kìrìsìtẹ́nì nù òjíṣẹ́ náà bá sọ́dọ̀ dàdọ̀ sọ́dọ̀ àwọn ìṣẹ̀sọ́ fún wa pé man tashabbaha biqawmin fahuwa minhum ẹ̀ ń bá fara wí àwọn ìjọ kan àwọn ẹlẹ́sìn kan fahuwa minhum òun náà ti dára wọn. torí pé àwọn nasọ́ra àwọn kìrìsìtẹ́nì àwọn ni a máa ń ṣe ọjọ́ bí ayẹyẹ ọjọ́ tá a bí jésù wàntakọ̀lá ti àdìrẹ àdàtú nasraniyya lil muslimin àwọn mùsùlùmí wa jogún rẹ̀ látọ̀dọ̀ wọn. nígbà wo ni indama dọ́rùn fatamassukum bidinihim wa fasha fihim tashabbuhu bi'adayhim nígbà tó di wípé ìfọwọ́ tó lè mẹ́sìn ó ti dẹra ó ti lẹ lọ́dọ̀ àwọn mùsùlùmí wọn ò fọwọ́ wọn ò kọbi ara sẹ́sìn mọ́ wọn ò yà sọ́rọ́ ẹ̀sìn mọ́ dáadáa nígbà tó di pé ìkọ́sí àwọn ọ̀tá tó di pó gbilẹ̀ láàrin àwọn mùsùlùmí ìgbà yẹn ni àṣà àásọjọ́ bí ànábì àbáṣe ọjọ́ bí ara ẹni lò náà tún wáyé ẹ̀já kìí sára àwọn kan yàtọ̀ sọ́kọ́jọ́ bí ànábì wọ́n tún sọ́jọ́ la gbọ́ pé sọ́jọ́ ara rẹ̀ lọ sọ́jọ́ ara rẹ̀ àwọn tí ò bá ti sí lọ́dọ̀ àwọn ẹni ìṣáájú ẹ nínú ẹ̀ náà tún ni wípé hadili itifalat gbogbo àwọn ọjọ́ òbí tí aláwọn ń ṣe yìí ishtamalati ó dá lórí ọ̀pọ̀lọpọ̀ alikẹ́fẹ́rẹ́ min mahadurati ti ṣẹlẹ̀ níyà ọ̀pọ̀lọpọ̀ náà àwọn kan tó ṣe pé èèwọ̀ nínú ṣẹ̀ríà èèyàn gbọ́dọ̀ ṣe gbogbo ẹ̀ pátá ńlọ́sarajọ síbi ọjọ́ òbí ànábì èyí tí aláwọn ń ṣe nínú àwọn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó kún bíi pé wọ́n ń sọjọ́ òbí ànábì ńlẹbọ ṣíṣe ẹbọ hánrán wọlé ọ̀nbẹ̀nbẹ̀ torí pé bí ọjọ́ bí ànábì wọ́n mọ̀ ká mádìó mádìó ni wọ́n wà á kà kọ́ sí dátìlú bọ́rọ̀dà tíra tí bùsọ̀rí tó pè ní kọ́sọ́ìdùl màdé òní a máa ń sábà kà ń bẹ́ẹ̀ nínú àwọn gbólóhùn tí sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ gbólóhùn ẹbọ ni ẹ máa gbọ́ nítorí nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ kan ó ní yá akọ̀rọ̀ mẹ́lẹ́kọ́líkì maali man aludhu bihi siwaka inda hululi lihadithi liamami faina min judika duniya wa daratiha wa min ulumika ilmu lawhi wal qalam ó ní akaramanakálẹ́kẹ́ ìrẹ́tọ́ lápàlẹ́ jùlọ tọ́ lóore jùlọ nínú gbogbo ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá máa lé mánà lóòdù bìyí ń wọ̀n lẹ́nì kankan tí mo lè lọ kábá tí mo lè lọ kébá tí mo lè lọ sábà tí mo lè gbára lé síwáàkà yàtọ̀ sí anabi muhammad sallallahu alayhi wa sallam inda hudul al-hadith al-umami nígbà tó bá di wípé àjálù tó kárí gbogbo ilé tó kárí ilé tó kárí oko tó bá ṣẹlẹ̀ ìwọ nìkan mo lè lọ sábà sànàbí ló yẹ ká lọ sábà abọ́láwọn bá subhanahu wa ta'ala ó tún wá ń sọ náà rẹ̀ wípé nínú ọ̀rẹ́ sallallahu ńláyé ti wáyé ẹ àwọn ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ẹbọ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ọ̀rọ̀ ẹbọ ìtọ́jáde nínú ọ̀rọ̀ rẹ̀ bákan náà nínú rẹ̀ náà tó ni pé ìdè àwọn anáwó yẹn alámọ̀lẹ̀ gẹ̀yọ̀ màá ní lọ́wọ́ tán àlà kọ́ kò lè àmì kò lè nẹ́fẹ̀sì dọ́rọ̀ wọ̀lá náà fún àìlà mà ṣá ọlọ́ wàlẹ̀ kún tó àwọn alámọ̀lẹ̀ gẹ̀yọ̀ lastakthar tó mìíràn lọ́kọ́ yorùbá màmá sani yasó. nínú àwọn ìtí máa ń sọ ń bẹ̀ ni pé ànábì ní máa kọ̀kọ̀ dáadáa tọ́lọ́run bá subhanahu wa ta'ala tó sì ní kánàbí ọmọ sọ fáráyé pé kó la amúlékulè nafsi naf'an wala dọ̀rọ̀ n ò dá àǹfààní kan ni tí mo lè ṣe fúnra mi o n ò sì dápá níkàpá ni lórí ìnira tí wọn àfi kan nìkan tí ó bá ti ṣe tèmi illa ma sha Allah àfi tọ́lọ́run bá fẹ́ kó ṣe nìkan ni o walau kuntu a'lamul ghaib bí n bá jẹ́ ní tó ní máa ń pa kọ̀ọ̀kan ní lastaghfartu minal khair òkúrú dáadáa nìbá máa ṣe orí mi ìbá pọ̀ aburú kankan ìbá ti jẹ́ tèmi òjíṣẹ́ náà bá sọ́dọ̀ làrú sálàmù anábì ti máa rú ntí ó máa ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tó bá lọ ọlọ́run ti fi yé pé ìmọ̀ àkọ́kọ́ òun ọ̀ma o látòtòrò ní kàmá àtọ̀rọ̀ ti nà sọ̀rọ̀ al-Masih ibn Maryam wa innama ana abdun fakulu abdullah wa rasuluhu anábì ni ẹ̀ máa ń yìn mí láyìn fọ́ ìròyìn tí kìí ṣe tèmi ẹ má fi ròyìn mi o ẹ má yìn mí láyìn fọ́ ẹgẹ́ bí wọ́n ṣe yin Jésù ọmọ Màríà tí a pè lọ́lọ́run tí a pè lọ́mọ ọlọ́run èmi ẹrú ọlọ́run ni mo ṣe ẹ pè mí ní Abdullah ẹ pè mí ní Rasulullah hadith yìí àrínú Bukhari àrínú Muslim látọ̀dọ̀ Umar kọ́lọ́nkọ́ba ní yọ́nùsì bil idafati la ma yakunu fi hadhihi al-ihtifalat níbi ọjọ́ bíi ànábì tẹ́lẹ̀ ń ṣe ẹ jò ń bẹ́ẹ̀ ẹ lùlù ńbẹ ẹ tàtì jìtá ńbẹ gbogbo àwọn tíṣẹ̀rí àtọkọ̀ tó là gbọ́dọ̀ ṣe ìfìdígbòdì láàrin ọkùnrin àtobìnrin gbogbo ẹ̀ ní ó wáyé níbẹ̀ sọdún náà nù ṣé ìtìfàlù nù ṣé lè yàtọ̀ súnà sọ́bọ̀fin àníbà Muhammad sọ́ba mu sallallahu alayhi wa sallam. yàtọ̀ sílẹ̀ yẹn ni pé kullu bid'atin tumitu súnà gbogbo àti súnà tí bídìí àbá ti ń gbérí ìní ọmọ gbá súnà wọlé sísí bídíà tí bá ti lé ń jẹ tí bá ti ń gbórí òkè báyìí bẹ́ẹ̀ ni súnà mi ọ̀ máa kú bí bídíà bá ti ń yè súnà ni ọ̀ máa kú wọ́n bídíà ti lè ihtifal bil mawlidi kọ́dí àmọ́ta ti súnà ni bíi ànábì ọ̀pọ̀lọpọ̀ náà àwọn súnà ńlọ ti parẹ́ ńlọ ti pa. لأن الذين يعترفون بهذه الموالد يظنون بذلك أنهم قد أدوا واجبهم نحو رسول الله صلى الله عليه وسلم torí pé àwọn tí a ń ṣe ọjọ́ bíi ànábì tí a ń ṣàdádá lẹ̀ èrò tí a ní wípé ojúṣe àwọn ìwọ tàwọn ẹ̀tọ́ táwọn jẹ ànábì àwọn ti pé fún un. fàtàjídùn bá dàda lè ka yàtúrọ̀kọ́nà sọ̀làwàt ló fi jẹ́ pé lẹ́yìn tí a bá ṣe ọjọ́ bíi ànábì tán wọn ò ní sàṣàlá tó fànàbì sallallahu alaihi wasallam wàyà kọ̀ọ̀rún náà fil fawaish ìrun wákàtí márùn wọn lè má kì má gbà àti sọjọ́ bíi ànábì wàyà kọ̀ọ̀rún náà fil ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ṣẹ̀ tó burú jáì wọ́n tún dá wal-munkarat àwọn wàtọ́ kan kọ́ wayatrukuna wajibahu al-haqiqi tijara Rasulillahi sallallahu alaihi wasallam àwọn tó jẹ́ ojúṣe ọ̀ràn yẹn wọn tòótọ́ tó yẹ kí wọ́n ṣe fànàbí wọn àní ṣe mọ́ ẹni tẹ́ jẹ́ mùsùlùmí ọjọ́ bí ànábì ẹnìkan kan ọ̀ràn wa láti ṣe o ṣùgbọ́n dípò eléyìn àwọn ẹ̀tọ́ ọ̀nbẹ àwọn ojúṣe kan bẹ́ẹ̀ léyìí tó yẹ kémi àti yín ká pé fún anabiwa Muhammad sallallahu alayhi wa sallam kí wá làwọn ojúṣe àtàwọn ẹ̀tọ́ yìí ẹ̀tọ́ pọn dandan fún wa láti pé fanabi àwọn ojúṣe yìí juz'un min shukrina lahu ó jẹ́ abala kan nínú pé a ń dúpẹ́ fún ànábì tìjáàmá asdáwìlà ummati níbàámu sí àwọn tó ti ṣe ní dáadáa fáwọn àtàjẹ́ àdéhùn rẹ̀ látàrí pé ọ̀rọ̀ ọlọ́run ànábì mo dé etí gbọ́ wa yàtọ̀ sí yẹn aláàánú oníkẹ́ lànàbì jẹ́ fáwọ́tà jẹ́ àdéhùnmá rẹ̀ bọ́lá ọba subhanahu wa ta'ala bọ́lá ń ṣe sí àlàyé rẹ̀ lọ́pọ̀lọpọ̀ àyè alukur'an torí wípé ọ̀pọ̀lọpọ̀ kan ètò ti di ọlọ́run lo ànábì ó sì fi di ntọ́sí ọ̀pọ̀lọpọ̀ etí tí ọ̀gbọ́ràn mọ́ wíwáyé ànábì ìjánabi rẹ̀ tọ́lọ́run ṣe ní ànábì ọlọ́run sallallahu alayhi wa sallam ó sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn etí òun di ní tó ṣe pé ó tún padà ń gbọ́ràn ọ̀pọ̀lọpọ̀ ojú ló ti fọ́ tí ọmọ ń tọ́ jẹ́ òdodo látàrí rírán ànábì lójíṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ojú tó ti fọ́hùn ó sì di ní tó ṣe wípé ó ń padà ń ríran tó bá wá rí bẹ́ẹ̀ bí wọ́n bá ṣe ni lóore ọpẹ́ làdáa nínú hadith wàmán lam yashkuri nasa lam yashkuri láà ẹni téèyàn bá ṣoore fún tí ò dúpẹ́ fún èèyàn ṣoore fún ò dúpẹ́ fèèyàn bọ́lọ̀ ngán bá ṣoore fún òní mọ òní dúpẹ́ òre fọlọ́wọ́n ba nínú ayé alukur'an ọlọ́ni kàmá arsalna fikum rasula yatlu alaykum ayatina wa yuzakikum wa yu'allimukum al-kitaba wal-hikmata wa yu'allimukum ma lam takunu ta'lamun ọlọ́ni bẹ́ẹ̀ gẹ́lẹ́ ńlá sí rán òjíṣẹ́ kan aràn sí yín òjíṣẹ́ yìí iṣẹ́ kílí ọ̀mà ṣe yẹtùlú alaykum ayatina àwọn ohun àrísàmì wa ayanu alukur'an yóò máa kà á yóò máa ké létí gbọ́ yín pọ̀jùsà kíkan bẹ́ẹ̀ ni yóò máa fọ̀yín mọ́ kó bí àwọn wà pálapàla ọ̀rọ̀ ọlọ́run alukur'an anabi yóò máa fi mọ̀ yín wàlẹ̀ hikma bẹ́ẹ̀ ni yóò máa fi súnà yóò máa fi sàlàyé kìtáàbù yóò máa fi hadith yóò máa fi ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run àwọn tẹ́ ẹ̀ mà ní mà ànábì yóò máa fi mà yín tó bá rí àwọn ojúṣe wa sànẹ́bì gbàgbọ́ lódodo bọ̀wọ̀ fún sàpọ́nlé fún máa ṣe àṣàlátù fanabi wa Muhammad sallallahu alayhi wa sallam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ojúṣe ànábì ètò àti kà sí iwájú bí yóò ṣe máa níjoko eléyìí ó nu wọn ní kí èdè òkò pọ̀ sí ń báyìí ńlọbi oge títí ìjókòó mi tí a tún pàdé abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kó jẹ́ ká fi àìkú káyìí dá ẹgbẹ̀ra subhanakallahumma rabbana wa bihamdik ashhadu la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.